Warrior. She not play. No matter wetin dey sup, we see dey smile everyday. Ilẹ̀ tó kún fún wàrà fún oyin, òun ṣáà ní orílẹ̀-èdè tiwa. Any country wey stand tall, thank God for the leadership, if no be for the president, Naija for don scatter we know. Finland Kano, Finland Kano. I beg you, free Nnamdi Kanu, free Nnamdi Kanu, free Nnamdi Kanu, free I beg you, free Nnamdi Kanu. After gonna the government, nítorí èyí ni mo ṣe ń bẹ̀bẹ̀. Arọ́bàfin lọ bá pa, ìjọba ẹ̀dá pẹ̀ foríjì Nnamdi Kanu. After gonna the government, nítorí èyí ni mo ṣe ń bẹ̀bẹ̀ arọ́bàfin lọ bá pa ìjọba ẹ̀dá pé foríjì Nnamdi Kanu free Nnamdi Kanu free Nnamdi Kanu free Nnamdi Kanu abeg free Nnamdi Kanu free Nnamdi Kanu free Nnamdi Kanu free Nnamdi Kanu abeg free Nnamdi Kanu. ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ o ẹ jọ̀wọ́ o ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ ìjọba ẹ jọ̀wọ́